Excuse me, you are trained for this. Tara ló bá fún information. Can't you get information on your own? So, sorry, sir. Sure, o mọ̀ pé ọjà ti dọ́wọ́ yín three months ago? Oh, Owó òde ti dọ́wọ́ dùn. Níbo ìwà mú láìkẹ́ o? Mo I'm fún ẹ o. mo fọ́ o mo fọ́ fún ẹ gan-an ọlọ́run mo fọ́ o tó máa mí wa ẹ má ṣe hà tó bó wà wá ẹjọ́ ẹ̀ mi o màá máa ẹnu ẹ gan ni màá fọ́ ẹ lẹ́nu màá rún ẹ màá ẹ ọlọ́run. Mustapha. tó bá ká mẹ́rin ló ká mẹ́rin ṣe mi o dẹ̀ mọ̀ o o mọ̀ mí o o tí mo nítorí tó help in your life say something Come on. ló sọ fún mi. dábàá jẹ́ pé àwọn ẹbí amú àlè kálẹ̀ bí. Do you know why? These eyes have cried so many years and kò sí omi lójú mi mọ́ tọkùnrin kan máa máa gbomi lójú do you. Kisha, what ìwọ Mustapha yìí. Sandra why not take it easy. Sandra Sandra Sandra Sandra bó ṣe ń jí magana bá Sandra Sandra what àṣẹ ah. a wèrè lù mí ah. a yé Ah, a wèrè ni bọ̀bọ̀ ah. a ọlọ́run wèrè ni lẹ́dí yóò wèrè ni lẹ́dí ah. a wèrè ni ẹni yé. àjọ ọlọ́pàá lẹ́yìn ṣé mo jọmọ yahoo lójú ẹ báyìí.